وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọba tí yóò ṣe wá ní mùsùlùmí òdodo kò sí orí tọ́lọ́ máa ṣe fún àlàyé tó tó kọ́lọ́mọ ọba sèyàn ní mùsùlùmí kọ́lọ́mọ jáde padà sí ibò kọ́lọ́mọ wa já sí ìsìláàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìsìláàmù lẹ yorùbá torí ìsìláàmù pín méjì lẹ́nu ìsìláàmù tọlọ́run àti ìsìláàmù yorùbá ọlọ́run ọba àbẹ̀wò pẹ̀lú agbára rẹ̀ àtànù rẹ̀ níta níbi mú wá òun náà ni kò jáde máa tẹ̀lé kọ́lẹ̀ wájú gbogbo òṣèré rẹ̀ èyí tí yóò máa jẹ́ kókó ọ̀rọ̀ wa òun ni fíkì islam àgbọ́yé ẹ̀sìn kí náà ń pè ní àgbọ́yé ẹ̀sìn pé yàrá gbèsè yé kò lè mẹ̀sìn ṣe al-islam huwa al-istislamu lillah bi fi'li awamirihi wa ijtinabi nawahihi níta ń pè ní ẹ̀sìn islam òun ká dúró wa àtẹ̀ṣẹ̀ ká dúró fún ọlọ́run Allah ká máa ṣe tó dé a máa kálẹ̀ kó omi gbogbo tó bá ní kí kákó bẹ́ẹ̀ pẹ̀lú ìtẹ̀lé òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí wọ́n rán sí wa ìsìláàmù táwé òun náà lẹ̀sìn gbogbo àwọn anábì ọlọ́run ọba tó ti ṣáájú gbogbo wọn pátápátá mùsùlùmí ni wọn ìsìláàmù tànábì òun ni ọlọ́run ọba wa fi parí gbogbo ẹ̀sìn ìsìláàmù títí ń bọ̀ tipẹ́tipẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yẹn sọ nínú al-Qur'an a'udhu billahi minash shaytanir rajim wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá ṣẹ̀sìn míì yàtọ̀ sí islam òun nígbà tó bá sí lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba tó sọ nínú àyà mi ó ní inna ad-dīna 'inda Allāhi al ọlọ́run ọba ní kò sí ẹ̀sìn kankan tó wọn ọlọ́run ọba pè lẹ́sìn lọ́dọ̀ òun àfi islam ẹni bá tún ní bákan náà làjọ ń pe ọlọ́run ẹ̀sìn wọn lọ́yàtọ̀ọ̀tọ̀ ọ̀nà tá ń gbà pé lọ́yàtọ̀ọ̀tọ̀ àwọn afáà ni ó ti kó nu islam tí ọlọ́run ọba islam ọlọ́run choose islam lọ́lọ́run ọba sọ pé ntòun gbogbo ẹ̀sìn yòókù kì í ṣẹ̀sìn ọlọ́run ẹ̀sìn àlìjẹ̀nà àtàwọn ṣayatin àwọn èso jama mùsùlùmí làbúdà àtàfàhámà hàdàdì ọwọ́ di ọ̀ràn yẹn kọ gbọ́ ẹ̀sìn táwí yẹ kọ́ mọ́ bá wà nínú àwọn inú òfò kọ́ lọ́mọ jẹ́ ní kọ̀ọ̀kan wọ́n sọ̀fọ̀ al-islam dínú mutakamilun li shu'unil hayati kulliha islam yìí ẹ̀sìn tó jẹ́ pé ó dá sí gbogbo abala ìgbésí ayé ọmọ èèyàn la yaqtasiru fil masjid kì í ti pé mọ́sálásí nìkan lẹ̀sìn mọ́ àgbọ̀jọ́ ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ yorùbá òní pé bàbá ti kírun tán nínú mọ́sálásí agbàgbé ẹ̀sìn ti tán bẹ́ẹ̀ fali yatahakam fi tasarufati muslim fi akilihi wa shuribihi wa lubusihi wa akhlaqihi wa amalihi wa tijarati ẹ̀sìn yìí òní ọmọ adarí ọmọ èèyàn tó bá fẹ́ jẹun yóò wò dáadáa sẹ́sìn ní jẹ tó bá fẹ́ mu yóò wò tí ó mu sẹ́sìn ní mu tó bá fẹ́ wọṣọ yóò ẹsẹ̀ aṣọ tí mo fẹ́ wọ̀ yìí sẹ́sìn ní wọ̀ yóò tó ń wò sí ṣòkòtò mi ò kọjá kókó ẹsẹ̀ kí n má bàa rí ìyà lọ́dọ̀ lọ́njọ́ kíámù tó bá fẹ́ wùwà yóò wò pé ìwà tí mo fẹ́ wù yìí sẹ́sìn ní wù gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe wù dáadáa ìpè iṣẹ́ tí mo fẹ́ ṣe lówó ni ṣẹ́sìn gbà mí láàyè kí n máa ṣe eléyìí òun náà là ń pè ní Islam ẹ̀sìn dá sí gbogbo abala ìgbésí ayé ọmọ èèyàn pátápátá kò sí tẹ̀sán dá sí ń bẹ̀ ẹni bá wá gbọ́ yí báyìí òun là ń pè ní fọ́kẹ́ qala Allahu ta'ala ọlọ́run bá sọ ní alukur'an ó ní ma farratna fil kitabi min shay kò sí nǹkan tá a filẹ̀ tá a dá sí nínú tíra wa tá a sọ kalẹ̀ fún yín kò sí tọ́lá wọn bọ̀ dá sí ọ̀dà sọ̀rọ̀ ẹ̀mí ọ̀dà sọ̀rọ̀ ara ọ̀dà sọ̀rọ̀ ọ̀ṣẹ́ ọ̀dà sọ̀rọ̀ oúnjẹ ọ̀dà sí ọ̀rọ̀ mímu ọ̀dà sí gbogbo àlámọ̀rí ẹ̀dá pátápátá ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala sọ pé ma farratna fil kitabi min shay kò sí ní ta filẹ̀ tá a dá sí nínú tíra àwọn táṣọ kalẹ̀ yẹn kì í sọ̀rọ̀ ọ̀run nìkan lọ́wọ́ nínú alukur'an gbogbo nǹkan pátápátá abala gbèsè ayé wa pátá gbogbo ìwà nínú alukur'an alisilamu risalatun ilahiyya li sa'adatil bashariyya ẹjẹ́ àlọ́ lè mọ̀ pé isilamu tọ́lọ́ wọn bá rán anabi ìpè kọ́ wa sálàyé fún wa yìí kọ́ mi èèyàn lè bá a ṣe rí rẹ̀ gbogbo ẹni tó bá tẹ̀lé ní tànàbí mu wa yóò ṣe rere bẹ́ẹ̀ yẹn bá fi kẹ̀yìn sí ń tà nábì mú wá tó lóun ò lò òun ò ṣe èrìbó náà ní ọgbẹ̀yìn rẹ̀ kọ́ ló máa jẹ èrìbó gbẹ̀yìn fẹ́ni kọ̀ọ̀kan wa. fíkọ̀ Islam kí láwọn fìní kéèyàn gbọ́ ẹ̀sìn yìí nítorí nílẹ̀ Yorùbá lónìí ọ̀rọ̀ ẹ̀sìn ti dàrú mọ́ pọ̀lọpọ̀lọ àbí kéèyàn gbọ́ yìí alìsílámù kìsìmánì fi bíládì Yorùbá nílẹ̀ Yorùbá ń bí ẹ̀sìn ti pín sí méjì alìsílámù alhakiki wal ìsìlámù tẹkìlìdì ẹ̀sìn tó jẹ́ tòótọ́ tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fanabi mọ̀mìnì yóò alẹ́ kìtàbí ọ̀sọ́nà òun àmàlérí kìnnàlọ́n sọ kìnnàlọ́n sọ wọ́n islam tẹ̀kìlìdì àmọ́ ẹ̀sìn bàṣìbà tí wọ́n ń ṣe é ní wọ́n ti ń ṣe é báyìí tipẹ́tipẹ́ kan tó bíyà ti tiẹ̀. Ah, alukurani àti sunna fìyín lẹ̀ wọ́n sì máa ṣe nu wọ́n ti ṣe wọ́n wọ ni eh, ó ní islam ká máa ṣe wọ́n ṣe ń ṣe eléyìí lẹ́lẹ́kejì bọ́dọ̀ máa rí báyìí eré ilẹ̀ ti dàrú nù bóun láà ṣe wá yanjú ẹ̀ torí ẹ̀yin gbọ́dọ̀ má mùsùlùmù kú ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ kú sí mùsùlùmù ìmọ̀ràn wá rí báyìí bóun lèyìn ṣe wá yanjú ẹ̀ torí wàhálà ti dé lérí ilẹ̀ eréṣiṣẹ́ àfáà ni wọ́n máa sọ̀rọ̀ lérí tẹlifíṣàn eréṣiṣẹ́ àfáà ni wọ́n máa sọ̀rọ̀ lérí ẹnìkan sọ pé ẹdúró tọlọ́ nìkan ẹnìkan ní tá a sọ pé ọ̀sáyé ọlọ́run gan màfáyé ń bẹ bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run ọba lẹ́ẹ̀kan ẹ̀bẹ̀rù ayé lẹ́mẹ̀sán ọlọ́run eré ilẹ̀ ti dàrú bóòlù àti wàá yanjú ẹ̀ báyìí àbí kíyàn gbẹ̀sùn yìí ẹlòmíì yóò wé láwàní àdìkínbà rẹ̀ ó da ju tèmi yìí lọ irúgbọ́n rẹ̀ ó gùn ju tèmi yìí lọ láwàní rẹ̀ ó tóbi ju eléyìí lọ ẹlòmíì ọmọlékéwú gàbì lẹ́yìn rẹ̀ ẹlòmíì kọ́dà òun lòdùdásílẹ̀ ilékéwú ẹlòmíì òun lòdùdásílẹ̀ mọ́sálásí ẹlòmíì ẹnu rẹ̀ dùn tí bá ń sọ̀rọ̀ bóòlù àti wàá yanjú ara wa báyìí àwọn tíṣà ti ń kọ́ wa ní kíláàsì ti pọ̀ ẹnìkan ní one plus one yóò ní two ẹnìkan ní one plus one yóò ní four bọ́bá dídú ẹ̀ sáàmù ìjọ kìyàmà nínú sàárè ìwúlẹ̀ ìdọ́lọ̀ ló ń bẹ̀. jàmá mùsùlùmí àgbọ́yé ṣe pàtàkì fún wa káwa a sì lè rí àfitàbá súnmọ́ àwọn fásúnà àwọn tí wọ́n tẹ̀lé òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma yuridillahu bihi khayran yufaqihuhu fid-din gbogbo ẹni tọ́lọ́ bá fẹ́ sànú ọ̀rẹ́ tí ó ta ni pé yóò fún lágbóyè ẹ̀sìn kìí sowó kìí sílé kìí sí mọ́tò kìí sí dúkìá àgbóyè lọ́lọ́wọ́ fún yàn kọ́dà anabi sàdúrà àgbóyè yìí fún abdullahi bin abbas anabi allahumma faqihu fi din ọlọ́run bá mọ́sá bá ń sànú ẹ̀ bá ń fún lágbóyè ẹ̀sìn wọ́n àdéhùn òtàwé kó sì bá ń kọ́ ní ìtumọ̀ àyà ọlọ́run bá ìtumọ̀ kó sì bá ń kọ́ ní ìtumọ̀ àwọn àyà rẹ̀ kọ́ mọ ìtumọ̀ alukur'an karim. bọ́dọ̀ bá ti wá rí báyìí jẹ́mọ́ mùsùlùmí bó la ṣe yanjú ara wa báyìí wọ́n náà máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ kọ́ ọlọ́run fún mi lágbóyè ẹ̀sìn fún mi lágbóyè ẹ̀sìn tọ́ba ti ti أمور العقيدة العبادة الأخلاق الشريعة agbóyè sí táwọn yìí kátọ́mọ̀ pé ẹgbẹ́sìn yìí yóò ní nǹkan mẹ́rin yóò gbọ́ nǹkan mẹ́rin yìí àkọ́kọ́ ni yóò gbọ́ àkídà yìí àkídà táwọn sáfúnlẹ̀ Yorùbá a ní ẹ má gba àkídà débi o àkídà ara Sáúdí ẹ má gbé débi o àwọn ìsàlẹ̀ àkídà bí o ẹ má dáhùn lóhùn àwọn alákídà nìyẹn o kí ni wọ́n pè lákídà ìfọ̀rọ̀dùnláhi bi rububiyya wal uluhiyya wa bi asma'i wa sifat ká gbà pé Ọlọ́run bá nìkan ló bá dẹ́dàá kágbà pẹ̀lú ọba ìlànà mẹ́rin nìkan lọ́ba tí máa mú àrísìkí wá òun là á gbára tì ọba yìí náà là á máa sìn àìsìn nǹkan mìíràn oníkan là á máa pè àìpé nǹkan mìíràn àìpé sí òtìjáni àìpé sí Ibrahim níyàsí àìpé sí ògùnfàáyì àìpé gbogbo àwọn ẹni ọlọ́run ọba tó ti lọ àìpé òòṣà àìpé ògún àìpé irin ètò wọn pè ní àkídànù ọlọ́run wa ní àwọn orúkọ ìyẹn sì mo sì máa gbogbo nǹkan èmi sì ń bẹ lókè sámọ kejì lọ́hùn ìyẹn wá rí gbogbo tọpa pátápátá ká nígbàgbọ́ lórí gbogbo tá sọ yìí ìtàn ní àkídà nù ẹ̀yin náà fẹ́ dàrú mọ́ lọ́wọ́ ipe àkídà Saudi ẹ̀dá kò sábúrú kan bẹ tí ó tà tí iná tíra ọlọ́wọ́n bá wá tó ní kẹ sá fún ẹ sábà kídà o ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó kì wá ń lọ ipe tába iṣẹ́ òsà tá a ṣe ẹbọ òun ò ní ṣàforíjì fún wa níjọ́ àlùkìyà alákọ̀ọ́kọ́ lèèyàn gbọ̀ yí bẹ́ẹ̀ tẹ́nìkan kan ò tún ní dàrú mọ́ lọ́wọ́ mọ́ bí bá ti ń fọ ọlọ́run bá sọ́ra kò tún nífẹ̀ẹ́ kankan mi sọ́ra mọ́ tí bá ti ń pe ọlọ́run kò tún pe nǹkan mi mọ́ tí bá ti gbára tọ́ ọlọ́run kò tún gbára ti nǹkan mi mọ́ àkọ́kọ́ nìyẹn ni àkọ́kọ́ nìyẹn tá ń pè ní àkídà bẹ́ẹ̀ bá ní yọ wọnà gbére ìbá kọ́ mọ́sálásí ẹni máa ń bẹnu ẹgbẹ́ àwò yọ wọnà gbére ológun wọnà gbére ọlọ́run lọ́sọ̀ bẹ́ẹ̀ náà Al-Qur'an ọlọ́run ní fẹ́rí jì wọn. innahu man yushrik billah faqad harrama Allahu léèwọ̀ fún ọlọmọsàsọ ní kọ̀ọ̀kan wọn bẹ lọlẹ gbọ ìdáadáa lè wádìí kí náà pèlè àkídà àkídà náà wọn pè tawhid tawhid ìmọlọ́nlọ́kan ìfọlọ́nsáyé ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn tó gbọ́ yé alẹ́ ìbáàdà ọgbọ́ jọsìn yé lẹ́yìn ìgbà tó bá lákìdá tán ó wá kú bó ṣe sìn ọlọ́run eléyìí náà àyè sìn lọ́run ẹjọ́ bí wọ́n ṣe sìn lọ́run lẹ́yìn yorùbá ó sìn lọ́run bá nígbà ṣe gbé wá ni alẹ́ ìbáàdà tún bí ṣàtúntọ́ ìhà ọgbọ́ yìí pẹ̀lú àwọn májẹ̀mú méjèèjì alákọ̀ọ́kọ́ alẹ́ ìkìláṣ o sì ní sin ọlọ́run torí àwọn èèyàn alákọ̀ọ́kọ́ nù tọ́wọ́ fẹ́ kí ìjọsìn ọ ní ìtẹ́wọ́gbà má ṣe ìjọsìn torí àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì alimutaba ọ máa tẹ̀lé òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam eré ìjọsìn tó bá fẹ́ ṣe ìjọsìn kan ọ kọ́kọ́ wádìí gbé sáà nẹ́bí ti ṣe síwájú rẹ̀ nígbà nẹ́bí wá ṣe bó ló ṣe ṣe méjèèjì ń ṣe pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ yọ̀bá níkanu méjèèjì yọkàn sí ọlọ́run dànù nítorí náà yorùbá lè ní wọn ní eléyìí náà ẹsẹ náà ni anabi ò ṣe bá anabi ọba ṣe àwa máa ń ṣe anabi ní sọlù kamara ètò mọ ni bí n bá ṣe ń kírun ní ẹsẹ̀ kírun khudu anni manasikakum ájì yín tẹ́ fẹ́ ṣe tèmi ní ẹwò ṣe gbogbo ìjọsìn náà tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala àti tànàbì ńlá máa wò láti máa ṣe ẹni tí wọ́n tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam onítọ̀hún tí máa ń jọ́sìn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ànábì ti sọ ní kullu bid'atin dalalah ìtẹ́ bá dálẹ̀ ní ẹ̀sìn àánú ni àwọn bá ṣe lánàá iná náà ní darí yẹn lọ ọlọ́run sàṣẹ ní àti ẹ̀mẹ́ náfìlà àníṣù ṣàbán ànábì òṣè àwẹ̀ rájàbù ànábì ọgbà ká gbọ́ ìwé dájàbù ká sọrí ẹ̀ mọ́ Ramadan èyí táwọn àwọn èèyàn dálẹ̀ ni kò sí nínú ẹ̀sán nàbì sallallahu alaihi wasallam tó bá ti fẹ́ ṣe jọ́sìn kan ọmọ kọ́kọ́ wádìí ipe sànàbì ṣe ti ń ṣe bá ànàbì bá wá sí bóòlù ṣe ṣe ànàbì ní ká kírun ká fẹsẹ̀ lélẹ̀ àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọn ni ọ kásẹ̀ kan rọ ni tó bá fẹ́ yẹn náfìlà tó bá kájọ àrẹ gbà. àkàlà ẹlẹ́ẹ̀kẹta nínú kata gbòye oní ìwà ẹlòmíì lákìdá àkìdá nìkan ló mú àkìdá tó sàhíhà àkìdá nìkan níbẹ̀ lára rẹ̀ ọgbọlọ lọ́wọ́ gbàgbọ́ kì í sòsà yín sì ń ṣe ìbáàdà dáadáa àmọ́ di abala wà ẹ bá gbowó lé lọ́wọ́ ẹ sàbámọ̀ bí bá ń bú yín ẹ pèsè lẹ́yìn náà sì gbẹ́sìn yín báyìí bí bá ń sọ̀rọ̀ irọ́ ni ọmọ àpá kò ní ìwà ìwà náà ó wà lára pé yẹn gbẹ́sìn yìí bí yẹn bá wùwà rẹ̀ kò gbẹ́sìn yìí amójútó náà ní bọ́ gbogbo n gbogbo tó fi jẹ́ pé gbogbo táwọn ìbáṣe pátá ọlọ́run dárakùnrin yẹn kọjá pé kò sí tẹ́wò lára rẹ̀ nínú tó sọ nínú tó ṣe tí ò ní bá tọ́lọ́run bá mu. wọ́n bi ìyàwó Aisha wọ́n ní kíni wà nábì ó ní kòlókò alukur'an ó ní tẹ́bátẹ́rẹ́ alukur'an ẹ̀ ti rí wà nábì nù níta nábì máa ń ṣe níta alukur'an nìkan máa ṣe níta nábì máa ń jìnà sí níta wà ní alukur'an pé ká jìnà sí. ọlọ́run bá wọlé ilẹ̀ ó ní wà innaka la'ala khuluqin ẹ bá débà nàbí ṣe ń bá àwọn tí ń ṣe mùsùlùmí lò ẹ fẹ́ wọ́n gbé àá ah, sílẹ̀ ah, yọ̀wá pọ̀ jù báyìí kan lè ba àmọ̀nà náà ni ọlọ́run ọba ó gbé ànábì kalẹ̀ bẹ́ẹ̀ ànábì akmalu lil mu'minina imanan ahsanu akhlaqan ẹni tí ìmánì rẹ̀ pé jù láàrin òní tó bá níwà rẹ̀ ó wà dáadáa sí yàrá àti bàbá rẹ̀ òní torí pọ̀ gbẹ́sùn yé kọ́ wá ní bàbá rẹ̀ ẹ kèfèrí ni ìyá rẹ̀ alùbídíà ni bàbá rẹ̀ ìṣẹ̀lẹ̀ ni òní bá ṣẹ̀ṣẹ̀ tí ń sìn ni òsì ní bá ṣe bídíà àmọ́ ọmọ jíṣẹ́ fún ọmọ panlẹ́ ọmọ fún lóúnjẹ àgbọ̀dọ̀ torí pé agbẹ̀sìn káwa máa yẹ̀yẹ́ àwọn òbí wa ẹ̀sìn tí ń ṣe lò ní bá a ṣe ó sì máa kì í lọ jẹ́ bàbá ẹ wọná bẹ́ẹ̀ bá kú sídìí ọ̀sẹ̀ tẹ̀ ń wẹ̀ ẹ wọná tẹ̀ bá kú sídìí gbẹ́rẹ́ tẹ̀ ń sìn yìí ọmọ kì í lọ ọmọ kì í lọ nulẹ̀ àmọ́ ọmọ wà dáadáa sí i ká máa tẹríba ó wà nínú wàsílám ká máa ṣe dáadáa sáwọn tọ́jẹ́lẹ́sìn wa àtàwọn tí ì kọ́ wá lọ àárín àwọn èèyàn kó nítorí pé nìkan ṣẹ̀wọ̀n kọ́ wá pa gbogbo àwọn tó wà ń bẹ̀ àwọn innocent ó sì wà nù plane tẹ́ lọ sí Kánò wọ́n bọ́ǹbù plane náà eléyìí ṣe mùsùlùmí gidi ẹni bá ṣẹ̀ ọ́ lọ́ọ́ kọjú sí ò nítorí pé nìkan ṣẹ̀ ọkọ̀ wá pa ẹgbẹ̀rún àwọn èèyàn bá Amẹ́ríkà bá ṣe tí wọ́n lọ Iraq tán pa gbogbo ara lórun tán lọ Afghanistan tí wọ́n pa gbogbo ara lórun nítorí ẹnìkan tí wọ́n wá eléyìí jẹ́ mọ́ mùsùlùmí mùsùlùmí èdè bẹ́ẹ̀ ẹni bá kọjú sí ọ lọ́ọ́ kọjú sí abẹ́lẹ́ innal ladhina amanu gbogbo àwọn tó bá nígbàgbọ́ wa amilu salihati tí wọ́n sì ń ṣiṣẹ́ rí kanat lahum ẹ̀wò méjèèjì alladhina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ akídàdá ìbádàdá ó ní wa amilu salihati wọ́n tún wọ́n wà rí kanat lahum jannatul firdausi nuzula àwọn ni wọ́n jòkólẹ̀ sínú aljanna firdausi tó gajù ìbẹ̀rẹ̀ ọlọ́run bọ́ fi kàlẹ́ wọn torí ara ẹ̀sìn náà nìwá wà á gbọ́ ìwà dáadáa yé ẹlẹ́ẹ̀kẹrin àṣẹríà á wà gbọ́ òfin ọlọ́run báyé ọgbọ́ yé pé ìsìláàmù yọ ẹ̀yìn sẹ́ bó ṣe dá sí àkídà láàrin àwa ọ̀tọ́ lọ́hùn tá à níjọ́ bàjẹ́ tó dá sí bá ṣe sin lọ́hùn tó dá sí ìwà ló dá sí òfin bá ṣe lórí ilẹ̀ ṣe rí rí ilẹ̀ yín ọlọ́run ló dá gbogbo tí ó dá fún wa lérí ẹ̀ ọlọ́run bá ṣàlàyé fún wa ìdá ṣe tá burú fi ṣe wá lérí ilẹ̀ ọlọ́run ṣàlàyé bóyìnbó bá ṣe mọ́tò yóò fi mánú àṣín ìpè mánú àyílẹ̀ máa lò mánú ọlọ́run ọba lérí ilẹ̀ oní àlùkùránì àti súnà tọ́ba ní eléyìí èèwọ̀ ni èèwọ̀ náà lọ́gbọ̀dọ̀ jẹ́ títí ayé tọ́ba ní eléyìí máa ṣe ẹnìkan kan gbọ́dọ̀ sí ilé wọ̀ wọ́n ní eléyìí ní jẹ́ sẹ̀ríà ọlọ́run ká jẹ rìbá owó èlé tọ́ba jẹ́ mùsùlùmí òdodo ó jìnà ó jìnà sí i nítorí pé nínú àwọn bọ́lọ̀ ṣẹfẹ́ ká máa lo ilẹ̀ òní ká máa ṣòwò àmọ́ ká máa gba interest lọ́wọ́ omi èèyàn ká máa ní àwọn tálíkà làárọ̀ ń ṣe ilé wọ̀ bọ́ba ní ọgbẹ́sìn yìí tó ká ṣèyàwó bọ́dọ̀ ṣe fẹ́ ó ti gbajúmọ̀ nílẹ̀ Yorùbá sì wá ní tẹ́ ẹ bá fẹ́ ṣèyàwó bàbá sọ fọ́mọ rẹ̀ a ní ìyàwó tó fẹ́ fẹ́ èmi àmọ́ bí ó lóyún bí ò ní lóyún ẹ lè fúnra yín lóyún náà tẹ́ fúnra yín lóyún kẹsẹ̀ wá wá ká wá dájọ́ márèèjì ah ilé Ọlọ́run bàjẹ́ nù ni òfin Ọlọ́run balẹ̀ yí padà nì bẹ́ẹ̀ ni ẹ̀sìn dá sí ní tá a máa jẹ òní pé nítorí pé ìwọ níwà ọlẹ́sìn ọmọ àjẹntọ́ bá ti rí ẹ̀sìn dá sí ní máa wọ̀ kọ́dà bá ṣe máa bá ṣe máa múra gan ẹ̀sìn dá sí ṣòkòtò mùsùlùmí ọkùnrin ọgbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ ẹ̀rọ obìnrin tiẹ̀ aṣọ tiẹ̀ yóò balẹ̀ débi pé yóò bogi jíṣẹ́ rẹ̀ ni bọ́dọ̀ sì sí gbogbo ẹnu báyìí sì sí gbogbo ẹnu kò jọra wọn rárá sì ti wáyàtọ̀ àwa lè lo pàfọ́ọ̀mù jáde àwọn ò lè lo jáde àwọn lè lo góòdì inú lé àwa ò lè lo góòdì èèwọ̀ ní fáwa òfin ọlọ́run lérí ilẹ̀ lónìí ó lè kó gbẹ́sì yìí kó máa takò òfin ọlọ́run káfíyàwó jẹyọ kan lọ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lé ní ó ti dèwọ̀ kọ́lẹ̀ lómi ta gbọ́ ta rò gbẹ́sì yìí yóò ní gbogbo súnà pọ̀ gbogbo sọ́nà pọ̀ tẹ́ ṣe ìwọ ni pẹ́ fẹ́ yàwó kejì ṣé kọ́ ọmọ ṣe ṣìnà ni ṣé kọ́ lọ́ọ́ lè kó àrùn wálé ni ṣé kó kú tán káwọn ìyàwó tó fẹ́ ṣe kọ̀rọ̀ kí wọ́n wá yọjú kẹjọ máa pín ogún ni gbogbo ẹni tí máa ń takò òfin ọlọ́run tó ló gbẹ̀sìn yé kọ̀ fún ọ̀gá kan yé jàmá mùsùlùmí ọlọ́run sọ pé abatu minu nàbí bá ṣé apá kan ẹ̀sìn lẹ́ẹ̀ máa mú lẹ́gbàgbọ́ wọ́tẹ́ fòrú nàbí bá apá kan lẹ́ẹ̀ filẹ̀ pé àwọn olè lólé yo àlè sàkídà ń tiwá o ẹ má sọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà ní ẹ má sọ fáwọn èèyàn ẹ má sọ̀rọ̀ ọ̀sàmá àkọsàbò bó ọlọ́run fẹ́ ká sòsà ló dági ẹ má sọ̀rọ̀ ogun mọ́ gbogbo ẹ̀ lẹ́mú bẹ́ẹ̀ ṣe mú àkídà lẹ́mú ìbáàdà lẹ́mú àkàlàkì àwọn àwà bẹ́ẹ̀ náà lẹ́wàá mú àwọn òfin ọlọ́run ní eré ilẹ̀ ọlọ́run fama jaza ọmọ ayẹpọ̀ lè dáa nìkan mí nkùnmí dáa kí yóò fi láyà ti dùn yà ọlọ́run bá ní gbogbo ẹni tí yín bá ń ṣe ń ta wíì kò sí nǹkan kan tí ń tọrọ tó di dójútì láyé lọ ọlọ́run dójútì ọ̀dára Eh, alájì ni wà lọ́mọ́ka àmọ́ tí iná làlẹ́ filẹ̀ ẹ̀sà filẹ̀ fún àdánwò tèmi nu àdánwò eré ibú lọ́ba wọn. jàmá mùsùlùmí ọlọ́wọ́n bá ní ilé ayé wọn ò dojú ti láyé fílẹ̀ hayati dunya wa yawmal qiyamah tó bá dijọ́ àgbàlẹ̀ kíyàmà yuradduna ila ashaddil adhab ọlọ́wọ́n lọ́wọ́ fìyà tó lè jẹ́ wa ma Allahu bi ghafilin amma ta'malun ọlọ́wọ́n bá ní gbogbo tẹ̀ ń ṣe kò sí ìtọ́ wọn máa ń bẹ̀. ida ọlọ́wọ́n bá lélẹ̀ òfin ọlọ́wọ́n bá lélẹ̀ tó èyí tó wá kú jàmá mùsùlùmí èyí tó kù òun náà ni al-mas'alatu thaniya kayfa tafham hadha ad-din bóòlù ó ti wá gbé ẹ̀sìn yìí li'anna al-islama indana kama qulna sabiqan qisman ẹ̀sìn nílẹ̀ yorùbá ń bí ẹ̀sìn méjì ẹ̀rọ àwọn kan wọn ni alùsùnà sùnà làwọn máa tẹ̀lé ẹ̀rọ àwọn kan wọn ni àwọn èyí ṣe alùsùnà o alùlùbídíà làwọn àwọn èyí tẹ̀lé ànábì o àwọn máa ń dá àdáṣe tàwọn àti àdáhùn fẹ́sìn ni bẹ́ẹ̀ yọ̀bá ti jálù sùnà alùnárìnù àbí ká jẹ́ àlùsùnà ìsìláàmù ti wá pín sí méjì báyìí bóòlù láti wá yanjú ara wa ìsìláàmù bá ti bá tí wọ́n ń ṣe é nu ẹ má yí padà sí wọ́n kéwú tó àáfà ti ń bẹ ńlọrin wọ́n kéwú tó àáfà kan tó wà lẹ́kọ̀ọ́ tí wọ́n kéwú tó àáfà kan ti ń bẹ ní Káírò jàmá mùsùlùmí ẹ̀sìn wa yìí kì í ṣẹ̀sìn ẹnìkankan ẹ̀sìn Ọlọ́run ni bóòlù láti wá gbọ́ ẹ̀sìn àwọn alufẹ́sìn wọn ní láàbùdà min ìtìbátì àdìlẹ̀ ti ṣàríyà min kìtàbí wa sunna gbogbo tá a bá ṣe pátá kálọ̀ lè wẹ̀ rí nínú alukóra àti sunna àti níbi abala ayé wa àti abala ẹ̀sìn àti abala àwà àti abala ṣẹ̀ríà ọlọ́run aráàmù ni àbí àlálì lélẹ́yìn ó mẹ́rin ìwà nínú alukóra ó sì gbọ́ ẹ̀rí yẹn yé ọmọ wa wá ẹ̀rí yẹn káàkiri tẹ́lẹ̀ kọ́ máa darí ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ọlọ́run sọ ànábì sọ alákọ̀ọ́kọ́ ni ọlọ́run lẹ́sọ̀ọ́ nínú Al-Qur'an ó ní wa man lam yahkum bima anzala Allah gbogbo ẹni tí ó bá ti máa ṣèdájọ́ pẹ̀lú ń tọ́lọ́ sọ kalẹ̀ ulaika humul kafirun ọlọ́run bá ní kèfèrí ni ẹ pé ó ọlọ́run ló fẹ́ràn kèfèrí yé sẹ́yìn ẹni bá ti lóhùn òlé lò fún ọlọ́run wà lérí rẹ̀ àtẹ̀rí tọ́wọ́ láti lu Qur'an ìpè falẹ̀ Qur'an ilé ayé ti kọjá gbogbo àtẹ̀túwìrù fíkìhì nísìnyí kì í ṣe gbogbo tó wà ní Qur'an lálẹ́ lò mọ́ àfa kan lẹ́kọ̀ọ́ ọlọ́mọṣẹ́ bá pọ̀nà mọ́ ó ní àwọn àyà kan bẹnu kùránì tó yẹ kọ́ lóun ti parẹ́ nígbà bá kọ́ tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ń náà ni wàhálà ń bẹ lẹ́kọ̀ọ́ ó láwọn àdìsí kan bẹ tọ́jú pé kò wúlò mọ́ kẹ́lẹ́ yọ dànù ta ló rò pé ń sọ̀rọ̀ ìsọkúsọ ò ní jáde lẹ́nu ẹ̀ nítorí bá ti sọ báyìí táà náà bí bá ti sọ báyìí yóò máa ṣiṣẹ́ tá kí àwọn ẹlẹ́yìn tó tágbọ́ yóò bá débẹ̀ lọ. ẹ̀rí lẹ́rìí mọ̀kọ́dé àtọ́ àlọ́ ìdí ń tẹ̀lé ọlọ́run náà eléyìí làáfẹ́ ilẹ̀ pé súnà ọ̀rọ̀ àyàn ni súnà kátẹ́lẹ́ ànábì sallallahu alayhi wa sallam àwọn fàáfin ní al-wahyu wahyani wa ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha wahyu onípe gbogbo tí máa ń jáde lẹ́nu ànábì látọ̀dọ̀ ọlọ́run ló ti wá èyí tó jẹ́ al-Qur'ani wa èyí tó jẹ́ súnà rẹ̀ wa èyí bi jahi fa inna jahi dàda àdìsí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ó bolè wá tọ́ ní minal iman jàmá mùsùlùmí àdéṣe ọ̀rọ̀ gbogbo àwọn ilé wọ́n pọ̀ bẹ́ẹ̀ bàbá alibani ti yanjú ẹ̀ àfànlá àfàgbà àwọn afá sòdíà bí alibani ṣe ṣe àfá sòdíà yẹn bí ọ̀rọ̀ bá dàrú nínú àdéṣe bàbá sẹ́kùn bá bàbá sẹ́kùn tẹ̀mí wọn á ní mọ́tà kọ́lá alibani tọ́mọ́ni alibani ní hadith sahih bàbá ní alhamdulillah hadith sahih inshallah hadith sọ̀rọ̀ aláfẹ́ àni lóòótọ́ jàmá mùsùlùmí tàbí fi alibani wé aṣẹ́kùn náà sọ̀dẹ̀ rahimahullahu ta'ala jàmá mùsùlùmí nítorí kùnà àlejìmá bá a bá rí àyà kan pàtó náà lùkùrán àbí nínú hadith tá a lè fi dájọ́ kankan a wà ó pé kí ni jìmá kí ni àwọn àwọn àfa tí kéwúyé tí wọ́n ma gbogbo nǹkan tí wọ́n ka gbogbo tíra látàrí àwọn sábà ló ti bẹ̀rẹ̀ wọ́n kó àlùkùrán jọ kò sẹ́rì nínú àlùkùrán ìpè ẹ̀kọ́ jọ kò sẹ́rì nínú súnà àmọ́ àwọn sábà gbọ́ yé pé anábìtàn ni a máa kọ́ kalẹ̀ ọ̀fẹ́ ká kó jọ bí wọ́n bá kọ̀ nǹkan wọn ò ní kó jọ wọ́n wá kójọ láyé wọn ìjìmá ni eléyìí náà ọwọ́ à nísìnyí ṣẹlẹ̀ ìdìsẹ́ náà tí kankan bá ṣẹlẹ̀ tí ó jẹ́ nǹkan tuntun àwọn afọwọ́ àjòkólẹ̀ wọ́n wá sí ìjìmá lérí rẹ̀ ipe eléyìí a ẹ̀já lò pẹ̀lú tá a gbọ́ inú àyàbá yìí ẹlẹ́kẹ̀rin ní alikiyas alikiyas ní káfíń kan wọ́ra wọn ọlọ́run dákọ̀ pé tẹ́ bá ti fẹ́ kírun ìdánúdíà lè sọ láti mi yóò mi jùmọ̀ tó bá ti jọ jimá tẹ́ àwọn ilé adékèrè la ẹ máa tara kọsẹ̀ ẹ máa lọ jimá wàdánù lè bẹ́ẹ̀ ẹ fi títà rírà lẹ̀ ẹ fi títà rírà lẹ̀ ìwọ ni títà ríra àwọn àlùfáà wọn ni àṣà àwọn sàhábà ń ṣiṣẹ́ àbáwọn ọlọ́run bá rí mẹ́ sàhábà máa ń ṣiṣẹ́ àfáà máa ń ni òde ìkómọ tó jẹun òde ìyàwó lè rán ọmọ lọ léèwé àlìkìyàsí tá a wí òun náà ni pé gbogbo nǹkan tó wà ní koran tọ́lọ́wọ́n bá ní ẹ̀jìnà kó mbẹ́ àwa rí nǹkan tó tún jọ tọ́lọ́wọ́n dákọ̀ ọlọ́run ni ẹ má tajà ẹ má rajà tó bá di àsìkò tó ń pè rún àwọn àlùfáà wa ní tahrimul ijarati ala al-ba'i ba'da an-nida' ipe ká máa wá fi lásìkò tí wọ́n ti pinnu A wà sí kìásù ẹ̀ lérí ọjà títà òun náà jẹ ọjà owó náà ní ọjà mbẹ òun náà sì kó wa láì rojú láti má wà ní ká máa náà ni kí ló dé sọ ẹ lè mú ayé sọ pé ká máa ni wọn wà ní a ká máa tajà ká máa rajà ẹ rí i pé bí ká rajà ká tajà ó sì díyàn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ká máa ọlọ́run ni má dakọ àwọn tẹ́sán kan rẹ́ǹtì náà ara ẹ̀ náà ní báwọn afẹ́sẹ̀ sì máa ń dájọ́ nù ọwọ́ àná tíra bẹ́ẹ̀ káwa ìmáàmù kalọ̀ lè wò ó. idha ikhtalafa al-ithnani fil mas'ala al-faslu wal-Qur'an was-sunnah bọ́dọ̀ bá wá dìyàn bọ́dọ̀ bá dìyàn mọ́sálásí àbí láwùjọ àbí nínú ẹgbẹ́ àbí nínú mọ́sálá àbí láàrin ìlú ẹni tí ó tẹ́ ẹ bá ń jiyàn lédè kankan fàlú dúró ìlàlá ẹ̀dá alẹ́ sọ́dọ̀ ọlọ́run wọ́rọ̀sùn ẹ̀dá alẹ́ sọ́nà sọ́nà in kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ́ bá nígbàgbọ́ nípa ọlọ́run bá ti jáde kíá dhalika khayrun wa ahsanu ta'wila eléyìí ló dáa fún yín òun ó sì jẹ́ rí ojútu ìtumọ̀ ntẹ̀ wákàtí kí ni sọ bàbá lè mọ́mọ́ ẹ̀dákẹ́ bẹ́ẹ̀ bá tí ì máa ṣe yìí ní mọ́sálásí ẹ̀rẹ̀ lágbóyè ẹ̀sìn bẹ́ẹ̀ bá parí ìjókòó kanjọ́ sunday ni àbí àbá kan ṣe wá síta gbangba àbá àbá kan parí tẹ̀síìrì àbí àbá kan parí kéwú fún yín ẹ dákun tẹ sọ níbo láti rí àbá kan láìpẹ́ yìí ó ní gbogbo ẹyẹ yẹn ní fún yín láti rí wọ́n bá lu jẹ́ ni a sì ní dákẹ́ o a ní kí wọ́n mú yín wọná ó ní ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n kọ́ yín ní bí wọ́n ti ń sa irun nítorí pé bí ẹ bá ní sọ̀rọ̀ tó bá yẹlẹ sàá ọlọ́run ọba ó sì yọ ìṣòro rẹ̀ kúnú ayé àfààní ẹ kírun àṣùbà ẹ kí àyílà ẹ kí àdásàrì ẹ kí magrib ẹ kí ìṣá lásùbà ó ní á gbogbo òun wákàtí márùn-ún papọ̀ lásùbà ẹ jìbìrìlù sì wá ó ṣàlàyé àṣùbò òun fà nàbì inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àwọn olódùn wa ní àlùkò ránilẹ̀ ń tún ẹ̀ bú ọ̀rọ̀ àwọn súnfì ànábì ní ká kí irun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ ó ti bá tún dà ilà ẹ̀ka ilà àtàlásà àdúmọ̀lẹ̀ àti ṣáì papọ̀ tó bá tún di mọ́kìrì àṣùrì ẹ̀ tún kí bẹ́ẹ̀ tó bá tún di mọ́kìrì ẹ̀ tún kí bẹ́ẹ̀ tó bá tún kí ìṣá ẹ̀ tún kí bẹ́ẹ̀ irun wákàtí márùn-ún lásìkò òun kan. tọ́rọ̀ bá ti rí báyìí akàn bẹ̀rẹ̀ ni pé níbo láti rí yìí náà lọ́kùnrin inú hadith rẹ̀ tẹ̀ sọ́mọ́ bàbá ti dákẹ́ ẹ̀ máa pàṣẹ tánì lọ́gà rẹ̀ àwọn ìjọ̀nù ní kọ́lé yìí ti ń sọ ọlọ́ni bá sàálù wà ládìkiri ẹ̀ ẹ máa béèrè ìbéèrè ẹ máa fóònù sálámà alẹ́kùn ṣe má bu wọn o kó o béèrè béèrè pẹ̀lú tẹríba ẹ dákun ẹ sọ̀rọ̀ kan lánàá ní wàá síta wá ẹ dákun ní ayáwó láti lérí nínú àdéhùn wo bẹ́ẹ̀ bá ti ń sọ ìsọkúsọ ló pọ̀ lù ọlọ́run ní kólé hàtú burhanakum in kuntum sadiqin ẹ sọ fún wọn ẹni wọn mẹ́rin wa ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́yé láàrin fam kitabullah wa sunnati rasulihi illa bi fahmi sahabatil kiram a lè gbọ́ ntọ́lọ́ sọ yé dáadáa àti tí anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ yé dáadáa àfi kakọ́ lọ lè wò pé kí ni àgbọ̀ yà àwọn sọ̀ àbàtà wọn súnmọ́ anabi àwọn súnmọ́ anabi àwọn ni wọ́n sọ pé n ta anabi gbà lérò lè rí n lójú ni àwọn àyà kan bẹ tọ́ hàn sí gbogbo èèyàn tí ò sí àtúnmọ̀ wátà wíwù kẹ́ pé à ah, bó la ṣe kí lọ́lọ́run sọ ń ìyẹn yé àwọn kan bẹ tọ́jú pé oye àgbọ̀yé wa ìmọ̀ ìdúrà wọn lọ ń bẹ̀ àwọn awa lọ síbi pé bó làwọn sọ̀hábà sì gbọ́ yé irú ọ̀rọ̀ music ń sìn láwọn hadith music a lè lágbóyè rẹ̀ abdullahi bin masoud ni ọlọ́run bá fi yọ wá nínú wàhálà yẹn ó ní láhùn alhadis ọmọ yẹn ṣiṣẹ́ ní láhùn alhadis ó ní láhùn alhadis ó ní kéèyàn máa lu àlùjọ ni ìlú àtọ́rin ó ní èèwọ̀ ni nínú ẹ̀sìn islam nídìí bẹ́ẹ̀ tá a bá wọn fẹ́ ṣe tafsir àbọ̀ fẹ́ ṣe wá síta gbangba tó ti fẹ́ jáde ńlé kó kó àwọn tafasiri jọ àyà kan ló fẹ́ lẹ́bi túnta ọ wà mú tafsiri pátó kọ̀dí tafsiri ibn kathir tafsiri al jamiu akam àti gbogbo àwọn tàfàṣírà àwọn afa ọmọ wa wò fún kí làwọn sọ àbá gbóyè ń bí i ayàtọ̀ fẹ́ tu yìí òun náà lọ́dọ̀ lè tú fáwọn èèyàn bọ́bá lọ fẹ́ máa tún ti tiẹ̀ ọ̀sọ̀ àwọn èèyàn kò sí bá a ti ní bá a ti ní òsì nínú àlùkùrọ̀ á nì nítorí wọn fi pamọ́ síbẹ̀ àwọn alifula mi ha mi tọ́ ha ọlọ́ọ̀nì kan lọ́mọ̀ tún mẹ́rẹ̀ ó fi dá àwọn alárúbáwá lágara ni káfọ́ àyìn sọ́ọ̀dì ó fi dá àwọn alárúbáwá lágara ni kò sí bá a ti ní kankan nínú àwọn àlùkùrọ̀ á nì táwọn sùn fi máa ń wí irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ ká máa tún tẹ̀fṣírí pẹ̀lú bàtì ní èèwọ̀ ní nínú ẹ̀sìn Islam àbí ká máa tún tẹ̀fṣírí pẹ̀lú ìfẹ́ inú tí wọ́n fẹ́ kọ́ máa fi ń tọ́ fẹ́ nínú ẹ̀mí kọ́ máa fi tó ayé ọlọ́run fi ń tọ́lọ́run gbà lérò ní bọ́ bá sọ tọ́lọ́run bá sọ ọlọ́run gbọ́ mú jẹ́rìí kìyàmù èyí tó tún kù òun náà ní takdimu qawli Allah wa rasul ala kulli ayyi shakhsin mukhalifin lahuma gbogbo ntọ́mi èèyàn ká bá sọ láyé láti rí àwọn sọ̀hábà títí táyé parí bọ́ bá ti takùn tọ́lọ́run sọ táà nẹ́bí sọ ẹ da ti àwọn ọmọ èèyàn nù tọ́lọ́ àtànẹ́bì nìkan lẹ́nu kátó wá pé àwọn sọ̀rọ̀ àbòsẹ̀ ní sọ̀sọ̀kùsọ̀ àwa ń bí náà nílẹ̀ Yorùbá láti máa yanu bàbá kan oníbẹ̀ sì máa jọ́sìn tọrọ bàbá kan bá ti takò Ọlọ́run sọ ànábì sọ ájú nù ni bàbá kan ó ní ẹ̀yin ọmọ nígbà tá a parí mọ̀lúdì báyìí àṣùbà ló tó yìí ọyẹ ẹja kẹrùn lẹ́yìn ìgbà tí àsùkò ti kọjá àwọn yẹn wọ́n ń wọ omi tó ń sàlùwàlá ó ní ẹ máa bọ̀ ẹ sọ fún ẹni kí wọ́n máa bọ̀ àlọ́ aláwọ̀ ni wọ́n tún fẹ́ ṣe àlọ́ aláwọ̀ ni wọ́n tún fẹ́ ṣe èmi tí ń bá wọn sọ̀rọ̀ látàárọ̀ mo ti gbé wọn lọ màkàmà àlá mo ti gbé wọn lọ sánmà keje wọ́n ti mọ̀ àlọ́ aláwọ̀ wọ́n fẹ́ ṣe ẹ máa bọ̀ ń bí ẹ bá ṣe kàmà ní kálukú bá kírun láì dálọ́ ọ̀la ọlọ́run bá ní yáyọ lẹ́dínà amọ̀n ìdá kúntù ilẹ̀ sọ́lá fagisulu wujuhakum tẹ́ ẹ bá fẹ́ kírun fún mi ọlọ́run ẹ sàlùwàlà ìwé látẹ̀lẹ́nu méjèèjì ìwé ẹ̀pọ̀ ń gbòòrò àtẹ̀sílẹ̀ ọ̀nìláhi wàdà èyí tó tún kù òun náà ni pé ká máa hun ẹ̀sìn wípé bàbá wa nílùú Ìbàdàn bàbá wa nílùú Ìlọrin bàbá wa nílùú Òṣogbo kan àṣírí tiẹ̀ tí máa fi ń súnmọ́ lọ́wọ́n bá ní ká máa hun ẹ̀sìn ká wá sọ ọ́ di ẹ̀sìn ọlọ́run eléyìí láyà sọ́lọ̀ ni ọlọ́run ní amúláhùn ṣùràká ṣàràhùn làhùn mìíràn dìín ṣé àwọn èso àtàlìjànú wọn tí wọ́n ń gbára lé tí wọ́n ń sà tí wọ́n ń bẹ̀ sáwọn ni wọ́n ṣe lófin fún wọn sáwọn ọ̀gá wọn ló ṣe lọ́fin fún wọn wípé kí wọ́n máa sọ tí ò sí inú ẹ̀sìn ṣáàrà àwọn mìíràn dín ní máa lámì yára dánibí ìlà ntọ́lọ́wọ́n ọba òyọ̀ǹda ká máa fi sílọ̀ wọn wà ní ká máa ṣe wọn ni ẹ máa ṣe lẹ́yìn náà ọlọ́run ní ìwàlá wọlé akẹ́lẹ́ máa tó lọ fọ́sílì ọlọ́run bá jẹ pé mo ní olùjọ́ àdìkẹ́ àmọ́ kìí tó fìyà jẹ àwọn èèyàn ni làkúndí abẹ́yìn náà ọlọ́run bá ní ìbá wọn rẹ̀ wọ́n yìí nàzọ́ àdìmí náà láhùn adágún ní adìm ọlọ́run bá ní àwọn alábòsí ni wọ́n alábòsí ni wọn wọn fẹ́ mú yín kó lọ́dọ̀ ànábì ni wọn wá gbé ẹ̀sìn àwọn baba alẹ́ yorùbá wọn gbélé yín lọ́wọ́ ẹ má ṣẹ̀sìn baba alẹ́ yorùbá kan o bó ṣe lè kó àbáwọn tó ẹ̀sìn ọlọ́ àtànábì ni ká máa ṣe. wàkọ́lá Allahu lè rọ́ṣọ̀ níbi ká má máa hun ẹ̀sìn ká má máa sọ pé ẹ̀sìn yìí tí ò sínú àlùfáàní àti súnà ọlọ́run kìlọ̀ fún ànábì ó ní wàlẹ́ òtà kọ́ wọlé àlẹ́ yìí náà bá àdọ́lẹ̀ akọ̀wé tá ní tá à ní kọ́ thumma laqata'na minhu al-watin ajá kàṣà kàṣà tó so ọrùn rẹ̀ mọ́ ọkàn rẹ̀ ajá bọ́lẹ̀ fún wa pa ní jẹ́bẹ̀ ọlọ́run wọn pa nábì tá nábì bá lè sọ̀n kàmí tó sínú ẹ̀sìn fama minkum min ahadin anhu hajizin ọlọ́run bá ní kò sẹ́ni kan gbogbo àwọn tí mo dá tó lè wà láàrin mi àtà nábì kì má já kàṣà ọrùn rẹ̀ jàmá mùsùlùmí ọlọ́run bá aláṣọ àlọ́ wọ́tà àlọ́ fún wa pé al nígbà yìí kaba yẹn máa ṣe tó sínú ẹ̀sìn òun àtàwọn mẹ́ẹ̀ nìkan máa ṣe nu fámìlì ẹ̀ kó má gbèdé ta kó má sọ lé tẹlifíṣàn àti rédíò kó sì má sọ níta gbagba àwọn dágbẹ́sì yọ tako níjọba ti ṣí ẹ̀rí fún alukọ́rẹ́ àti súnà báwọn afáyín bá ń ṣe ń lu lọrin tí wọ́n ṣe ń lu Òṣogbo tẹ dogun bá ń lè bá bá yín ẹ̀ má ṣe ń bẹ̀ ẹ̀ má gbé sínú ẹ̀sìn o ẹ̀ má gbé lọ Amẹ́ríkà ẹ̀ má gbé lọ London o wọ́n kàn yín lábùkù ńbẹ̀ àwọn ìgbésìn wọn ní bí a ṣe ń ṣe é nì ẹ̀sìn ọlọ́run àwọn máa ń gbà ńbẹ̀ ẹnìkan jò ní gbàtọ́ yanu pagala ó ní tẹ́ bá fẹ́ sàásírí ìdájá àdásùrùlà ó ní ẹyọ ìsápò mẹ Ọlọ́run sọ̀rọ̀ wọn ní yọ kankan pò mẹ wọn ni kúlẹ àwọn tó bẹ̀rẹ̀ bí nẹẹsì kúlẹ àwọn tó bẹ̀rẹ̀ fàlà tẹbà fẹ sà tẹbà fẹ kọjẹ ẹyọ kúlíkò mẹ wọn yọ kúlíkò tẹbà yọ kúlíkò sálùkù hàn náà nísìnyí jẹun eléyìí à tẹlẹ yín tálíkì àwọn Ọlọ́run èdè ẹyin kẹhùn ẹsìn fún wa ẹsìn Ọlọ́run láà máa ṣe lafa kan sọ pé àdìnnú qala Allahu qala rasuluhu ọlẹ́sìn wáyé ọlẹ́sìn Ọlọ́run Ọlọ́run sọ ní jẹ́sìn kọ́ọ̀lá rasuluhu anabi sọ ní jẹ́sìn mádì inú kọ́ọ̀lá sheikh wàlẹ̀ àbáwò oníṣẹ́ rí bàbá lọ́sọ jéhù lọ́sọ bá ti bá ń lẹ̀ yorùbá nì wọ́n lẹ́sìn kan kàtàkàtà nù tó dáhùn kí wọ́n lẹ́sìn ẹlẹ́ẹ̀kẹrin tó wọ́n fẹ́ gbẹ̀sìn yé alùbọ́dọ̀ àni tẹ̀kìlì àmà bá ti bá wọn tí wọ́n ṣe nì bá ti bá wọn tí wọ́n ṣe nì àti ń ṣe báyìí kan tó bìyà tì gbogbo ń ta bá ti rí nu ń ta kíni kéwú dọ̀hún tó pẹ̀sìn àdúlẹ̀ ni o báyà bàbá tó fún àǹjẹ́ náà lọ́nkọ́ bá kẹ́ wọn báyà wọn màní àbí wọn ò rí tíra tó nǹkan. wàyídá kí ilẹ̀ aláhùn tẹ̀bi ọ̀hún máa ń sálọ la tí wọ́n bá sọ fún wọn pé ẹ tẹ̀lé alukur'ani ẹ tẹ̀lé dáṣọ kalẹ̀ kọ́ọ̀lù wọn sọ bali na tẹ̀bi wọn wá jáde náà alẹ́ yà bàánà níta bá bàbá tiwa tí wọ́n ń ṣe láàmásẹ́ o. jọ́kẹ̀jọ́ náà ni wọ́n ní lagbá tí wọ́n máa ń ma jọ́kẹ̀jọ́ ni jọ́kẹ̀jẹ́ ni wọ́n bá katira dáadáa wà fún àtọ́ni jọ́kẹ̀jọ́ padà sábà máa kó sọ́sọ́kúsọ́ fáwọn èèyàn lọ́ọ́ lè ka ibùdó lóṣìdì al-Qurtubi Bidayatul Mujtahid ló lè ka wọn tíra àwọn àfa gbàgbà kí ni wọ́n sọ nípa ìkómọ yọ méje là nàbì náà kó ma yọ akọ alẹ́ ni mo olùdíje ọmọ sábẹ́ èyí yọ kéje sábà méje níjẹ́ bẹ́ẹ̀ ìṣe mẹ́jọ yọmọ sábẹ́ èyí ẹ lè ka tíra ẹ̀sìn àbáwọn tí wọ́n ń kọjọ́ mẹ́jọ ni apàdà wàlẹ̀ kíjọ́ méje ó wà nínú àwọn nǹkan tá a bá tí wọ́n ń ṣe bí ká máa fíksì àsìkò oorun àsìkò oorun wọn ni aago márùn àbọ̀ aago méjì aago mẹ́rin magribi aago méje ìṣáì aago mẹ́jọ gbogbo eléyìí ìyípadà gbọdọ̀ bá alibajari àmà yọ̀ǹgbà mi ìlagun mẹ́fà alibajari àmà yọ̀ǹgbà mi ìlagun márùn-ún baba kásùbà ọyẹ talibajari ò tí ìyá ọlọ́run nígbà alifajari ọlọ́run fi ń gbàsùbà bẹ́ẹ̀ ni gbogbo àwọn àsìkò ọ̀run tó kù. wọ́n ní bá a ti bá bàbá tí ó ṣe nìyẹn fílẹ̀ ọlọ́run bá ní àwọn aláwùká na ṣèyítọ́nù yẹ̀dí ọ̀hún ilẹ̀ adáàbí sẹ́yìn ọlọ́run lè sùn ní tàwọn èṣù ní ń pè wọ́n lọ síbi ìyá nídìí bẹ́ẹ̀ ká máa dọ́mẹ́ta dọ́méje gbogbo eléyìí ò Islam lẹ́yìn látòlè kọ́dírì lẹ́yìn kọ́dírì yìí ti kábùlà lẹ́bi mọ̀ ṣe mọ́ṣáláṣí àmọ́ lùlù ká mọ̀ dúkà àti kálá sílẹ̀ lẹ́yìn kọ́dírì ẹlẹ́ẹ̀ka àrùn nínú tá a fi ṣàlàyé fáwọn èèyàn tá a fi lágbóyè sí tá a dóbi alimadhabi kọ́mọ pé malikiya lawa ṣàfihàn lawa anabila lawa anafiya lawa àwọn afẹ́sìn wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ìdásọ́ alihadithu owó madhabi tí hadith bá ti lálàáfíà tálí kùránì sí i tó ẹ ìmáàmù kan ló máa ṣe báyìí ìmáàmù kan ló ní a máa ṣe báyìí àyè sẹ́sìn ká wá dídúdídú kọ́síkí mọ́sàbí kàlá máa lo àní gbọ́ mọ́sàbí mi mà jàmá mùsùlùmí kò sí tọ́kàn pẹ̀lú mọ́sàbí ní tí àfa bá mú wa ní ẹ̀rí ẹ̀rí tó bá mú wa ń lọ tẹ̀lé tẹnikan bá ti lẹ́rìí ìbáàjẹ́ mọ́sàbí ti yín màlìkí ni tó bá ti rẹ́rìí lọ́dọ̀ àwọn ànábìlà àwọn ànábìlà lọ́tẹ̀lé ìbáàjẹ́ àwọn màlìkí ni tó wà lérí àánú tó bá jẹ́ pé àwọn àbúrò ànífà lọ́ba rí ọ̀tẹ̀lé wọn ẹ̀rí làfihàn ju mọ́sàbí gbàtà ń kéwú àwọn ànábìlà làwọn tí wọ́n bá rí ọ̀rọ̀ kan tó dé pé ọ̀dọ̀ mọ́ máàlìkì lọ́wà tí ọ̀rọ̀ náà ti fẹsẹ̀ múlẹ̀ wọ́n ní asọ̀wábù wallahu alam ẹ̀ńdẹ̀ imam malik èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí ti imam malik ẹ̀ńdẹ̀ wọ́n fẹ́ gbẹ́sìn yìí ọ̀gbọ̀rọ̀ máa sọ pé ibi tí masabi wọn bá ti lọ́dọ̀ wọn lọ wọn sì fẹ́ gbọ́ nǹkan mímà wàlá tata asọ bìrà sheikh ọ̀gbọ̀rọ̀ wa sọ pé ah ṣé o bá yìí lágbádá tèmi tó ti wí ni dáta kúnnú bá ṣe ni tí bá ṣe ni ìfẹ́ gbọ́rọ̀ àfàmìlẹ́yìn mọ́ wọ́n tọ́ wọn lè gbẹ́sìn yìí ọkà tó bùn bá sọ ọkà tẹlomi tó bá rí ẹ̀rí ọwà dúró léyìí tó ní ẹ̀rí méjèèjì wà látàkùn alibani yìí gbogbo talibani bá ti sọ tèmi sẹ́ni gbogbo yòókù ẹ̀dánù à ah, ọ̀rọ̀ ẹ̀sìn rí bá wọn alibani ẹ̀sìn máa sún wọn lè ṣe mistake sẹ́ẹ̀sì ní máa sọ pé ọ̀bá alibani ṣe fatiwa kan ní Saudi ọwọ́ adé Cairo ó tún wá yí padà eléyìí ò sí nínú ọ̀rọ̀ dáadáa sáwọn ẹni ọlọ́ kò yí padà yìí máa ń ṣẹlẹ̀ nígbà mi kọjá pé ẹ̀rí tọ́hàn sí ńgbà tó wà ní Saudi ẹ̀rí yẹn ẹ̀rí yẹn ọ̀fẹsẹ̀ múlẹ̀ tó ló fi dájọ́ bó ti dájọ́ mẹ́ nígbà wá dé Cairo àgbẹ̀dẹ̀lú mi ó tún wá rí i pé ah ẹ̀rí tó tún dá ibi tóun sọ lọ olóhun tó rí yìí yóò wá fi tọ̀hún lẹ̀ apẹ́rẹ́ ní ọlọ́ọ̀ni ìmáàmù Ṣáfì ó sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ kan nígbà tó wà ní Baghdad nígbà tí ìmáàmù Ṣáfì tó tún dé Misri táǹpẹ̀ ní Cairo ó tún sọ àwọn ọ̀rọ̀ míì tó takò yìí tó sọ ní Baghdad nítorí pé ó rí ẹ̀rí pé ẹ̀rí tó tún tó hàn sí tẹ́lẹ̀ ọ̀padà tó hàn sí eléyìí ó wà ní ṣiṣẹ́ àwọn ẹni ọlọ́run ọba ni látàkùn kọlọ́wì yìí ẹ má jọ dẹ́pẹ́ wa kọlọ́wì nìkan ni gbogbo táwọn yìí máa sọ àní ẹ̀fí gbogbo àfáàní kulẹ̀ kí ni kọlọ́wì gbòlẹ́gbẹ́sì yìí wà látàkùn gúnmi yìí kí ni bàbá gúnmi wí nílẹ̀ haúsá gbogbo ń tẹ́ bá ń sọ ni ẹ bá ń wá o gúnmi wá èyí gbọ́dọ̀ jẹ́ pé àfa kan ní ọkàn mú pé gbogbo táwọn àfa ti wí ni wàlẹ́ àtẹkùnú kamali yìí ẹ̀mẹ́jọ jẹ́ pé gbogbo ń tẹ́ ń sọ yìí kí ni baba kamali sọ lérí ẹ̀ àti baba kamali baba ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ làákà ìtọ́dógún nù wàlẹ́ àtẹkùnú adam yìí ẹ̀mẹ́jẹ pé baba alágége nìkan sheikh adam abdullahi alalori ọlọ́mọdé bá kẹ́ baba bá sànú ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n fún lóga àdùbíyà gan-an tàbí gbọ́ ń tọ́lọ́ a gbọ́dọ̀ mú pé dáadáamọ̀ bá ti pèlè sìn kì í ṣèṣe lọ́dọ̀ títí wa tí wọ́n kí ó dáadáamọ̀ ni a gbọ́dọ̀ jẹ́ mùtàásìbẹ̀ amírì ipe amírù wa tó sọ ni amírù wa ẹ tí wọ́n lọ sí alikọ̀ wọ́n lọ sí israel níta amírù wa ti sọ nìkan lọ́rọ̀ àbí ẹgbẹ́ ipe a ọ̀n sọ̀rọ̀ ẹgbẹ́ tó ń sọ̀rọ̀ ẹgbẹ́ ń sọ̀rọ̀ oníkọ́là láwù kọ́là láwù kẹ̀ wọ́n mọ̀ pé àwọn ẹgbẹ́ wọn ti ka gbogbo kọ́là láwù àti kọ́là rẹ̀ sódì ètò wọn bá sọ náà lọ́nà àbí àwọn olófin mọ́sálásí àwọn kọ́mítì Ah, àwọn kọmitì ti ṣe bẹ́ẹ̀ a ah, kèdèrè ẹ̀ ní agbórun a ah, ó lásìkò táwọn kírun kò lè dèrè láéláé torí máa ń yí padà àsìkò ló máa ń yí padà jàmá mùsùlùmí eléyìí ní tá gbọ́ yé nínú ẹ̀ ní fáwọn lóga tẹ̀lé àrọ̀bíyà ká gbọ́ lóga àrọ̀bíyà yìí èdè lárúbáwá ẹni tí ó bá gbọ́ lárúbáwá kò lè mọ bí tí ọ̀rọ̀ ẹ̀sìn dájú kọ àwọn ọmọ ayáwa tí wọ́n ń fi english náà fi ń ka tírẹ̀sì ìgbìyànjú ni ó sì jẹ́ kí ẹ̀sìn ó tètè yé wọn torí gbogbo táwọn afáàfin ń pamọ́ gbogbo wọn ti rí inú àwọn translated àwọn ìwé àwọn afáàìsì tí wọ́n ti translate sí english wọ́n jẹ́ kí ẹ̀sìn oyé wọn àwọn ọmọ mss àtàwọn ọmọ universities kùránì ti ń belé lómi kò sí lérí ìmáàmù mọ́sálásí mi yóò máa ṣe medicine yóò tó máa ṣe kíni yóò tó máa hàlì kùránì yóò ṣe sunna yóò gbàwé lamisa àti mande èdè lárúbáwá da ká gbọ́ kálíbà àmàndọ́nà wọn bá ń sọ kálíbà àmàndá nàbí ń sọ ọlọ́run iná àǹzẹ̀ náà kùránì àròbíyà làálàkùn tá a kí lóun èdè lárúbáwá la ń sọ kálẹ̀ nípa fẹ́ ka translated tíra àwọn àfa àtọ́gbó àwọn sẹ́kù bùnbà sẹ́kù tèmín sẹ́kù nẹ́sọ̀rọ̀ alibani, àti gbogbo àwọn àlùfẹ́sì lágbàlá ayé là ń sọ lágbàlá ayé afa kan yóò ní ó ní ń bolẹ̀ ká tíra àwọn afáwa dé ńlẹ̀ yorùbá tẹ̀lé ká tíra àwọn lárúbáwá mo ní ọlọ́mọ̀sánú wa tíra àwọn afáwa lẹ̀ yorùbá èwo ni wọ́n dá kọ́ ńbẹ̀ ebi wọ́n da tíra àwọn lárúbáwá kọ́ ni ibi wọ́n ti mú mọ̀ làwọn náà ti ìfún gbogbo àwa tí a jẹ́ òbí ta ní àwọn ọmọ ní universities tí wọ́n máa ń gbé súnà wálé yóò gbẹ́sẹ̀ wálé kọ̀ọ̀há kùránì ni yóò gbé kùránì wálé tí máa bọ̀ láti universities ẹlòmíì mínísítẹ̀tì lọ́wọ́ wọ inú yunifásitì ìgbà tí ó fi dé yóò gbé jàlùbáàbù wálé gbogbo ẹ̀yin yàtẹ̀ ń takò wọ́n ẹ̀yin bàbá olówó rírà lọ́rọ́ yín nítọ́lọ́hún ṣe fún ọmọ àfáà mi nítọ́lọ́hún ṣe fún yín ẹ̀ mọ̀ wá takò wọ́n ìwé mu ní ọ̀làdégà o ìwé o èyí ò sì pé kí ìwé tọ́ka kó mọ́ye ọlọ́kọ́ mọ́tà sí gbogbo àmàna kéèyàn tó gbẹ́sìn yìí yóò yọ yé wọn pé lárúbáwá yìí ṣe ẹni tá a máa kọ́ ṣe ní gbogbo ọ̀nà lárúbáwá kọ́ lọ́n fi gbẹ́sìn kalẹ̀ ọlọ́run ọba dá ànábì lára lárúbáwá ń bẹnu lárúbáwá tí ọ̀gbọ́ta ànábì àbúlá àbí àbújá eléyìí ibú ni wọ́n wọ́n ń bẹnu náà ọlọ́run ọ gbọ́dọ̀ mọ owó lárúbáwá kọ́ wọn fi dájú ẹ̀sìn lárúbáwá wà ní Cairo lárúbáwá wà ní Libya lárúbáwá wà ní Sudan àwọn lárúbáwá pọ̀ lárúbáwá kan fi ń dájú ẹ̀sìn kí ni lárúbáwá ń sọ lárúbáwá yẹ kí ni sọ so ní ẹ̀rí náà kọ́ra àti sunna àbíkọ̀ lẹ́rì tẹ́lẹ̀ àwọn lárúbáwá ta wí àkídà àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni sufi mẹnu lárúbáwá tí wọn bá ṣe tẹ́lẹ̀ àyọkọ̀ lé sufi ni aláwo mẹnu lárúbáwá tí wọn bá ṣe tẹ́lẹ̀ àyọkọ̀ ẹ̀rí èjì ó tí wọn ní àti mi àwọn lárúbáwá tọ́jẹ́ pé ológun ni wọn tí wọn bá ṣe tẹ́lẹ̀ pé lóde lárúbáwá ni ìwà lárúbáwá tọ̀tọ̀ ni kọ́ wá ní ẹ lárúbáwá kan sọ báyìí kí n lọ sọ ẹ̀rí wo báàkì ẹ̀ kí n lọ́ọ́ sọ la fẹ́ gbọ́ lẹ́nu lárúbáwá kò sí tọ́kọ́ lọ́n pẹ̀lú kọ́lọ̀ lárúbáwá ti wá ṣe kankan wọ́n ní ẹ̀rí lárúbáwá àwọn ọ̀gá àwọn lárúbáwá kan ẹ̀rí tí wọ́n ń wọ aṣọ ńlẹ̀ ànábìsì ní ká wọ́n wọ aṣọ ńlẹ̀ ẹ̀dàkùn tó lọ ọlọ́wọ́n bá ìwà wàṣọ lẹ́yìn tí wọ́n ti wá dẹ̀sìn lárúbáwá tako níta ànábì wí ni yóò sì jẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ̀ọ̀kan àwa bábúlé abiná ti tako níta ànábì wí tọ́wọ́ ná àtàbújáàlì jẹ́mọ́ mùsùlùmí ẹ̀mí adéjẹ́dà àlóhùn rí lárúbáwá tí mo sì ga bàbá wa délé yóò ní tani ọ̀nà táwọn táwọn àbáwo ní gbẹ́mọ̀ mu sìgá àwọn ọmọ àdébí gan ọmọ dẹ́gẹ́dẹ́ àmọ́lẹ́sẹ̀ mu sìgá lárúbá kàbí dájú ẹ̀sìn kò sí nínú ọlọ́run sọ ànábì sọ pé ẹ má daṣọ borí àṣà wọn ni kò sí tàkẹ́sì ẹni bá ń ṣe ń kọ́sí àṣà ni kò sẹ̀sì níbi bẹ́ẹ̀ àmọ́ iye tí lárúbá máa ń ṣe nínú àwọn ọdún kan tí wọ́n máa ń ṣe lára wọn tó máa ń fi dà báyìí ayúdá ayúdá kí lọ́lọ́run sọ kí ni lárúbáwá sọ ni jama mùsùlùmí àlẹ́yìn tó lọ́ọ́ fún mi kátà nínú nǹkan tó jẹ́ agbésìn yìí òun ni tá a mistake ká ba se mistake taba a bá ti ṣe mistake síwájú tá a bá ti rí ẹ̀rí tó bá súnà rọ̀ṣúlù mu ká padà kú ònú èyí tá a wà ń bẹ̀ tẹ́lẹ̀ ká padà kú òun bẹ̀ nítorí pé kò sẹ́ni tí èsà ṣiṣe kọ́dà àwọn àfáà sòdíà àwọn àfáà ní darul ifta àyèmáyé mọ̀rọ̀jà àtìlùlámà àyèmáyé àwọn nǹkan míì tí wọ́n ti sọ ipe kìíní yìí a kò rí bẹ́ẹ̀ nígbà padà tó yá wọn tó padà sọ pé ah àwọn padà rẹ́ẹ̀rí pé kìíní bẹ́ẹ̀ lórí àwọn èyí tí ò rí bẹ́ẹ̀ ni wọ́n kọ́ àwọn tíra wọn lẹ̀ àpẹẹrẹ ni ọlọ́run wọ́n sọ fún ọ pé kìíní yóò bẹ́sẹ̀ máa ṣe lọ náà o sì rẹ́ẹ̀rí pé wọ́n ní kò dáa ànábì ní kẹ́ máa wọ́sọ̀ kò tó ń lẹ̀ ànábì ní máa asfalẹ̀ mẹ́nà kàbẹ́ ní mẹ́nà lè sáré fàfin náà ẹni bá wọ́sọ̀ kò tó ń lẹ̀ lọ́kùnrin tí sòkòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ọlọ́run ju nínú àdìsí tọ́lá láàfíà ni Imam Bukhari lọ́gbà àdìsí wa jẹ̀má mùsùlùmí kí ló tó fẹ́ sọmọ́ nídìí bẹ́ẹ̀ gbogbo tá a bá ti sọ tí ọ̀ dáa àpẹẹrẹ ni ọlọ́run ni kéèyàn máa sọ pé n ta sọ níjọba yìí kò rí bẹ́ẹ̀ mọ́ o torí àwọn èèyàn tó bá sọnù gbogbo ìgbà tó bá ń bẹ lérí àánú lọ́dọ̀ wọn máa jẹ́ ọ̀yà ìjà kìámà kí ló kó bá àbútọ́lẹ̀ kò sí nǹkan tó kó bá ní tó kó bá náà ni pé wọ́n máa bú mi àtẹ̀yìn ọmọ yẹn sọ́ọ̀sì yìí tá bá ní kó wọn bó ṣe rí nu àwọn èèyàn máa pé sáà bàbá wọn tó ti wá lọ ṣé wọn ò rí tíra ni wọ́n lè wọ́n lè má rí tíra lóòótọ́ wọ́n sì lè rí tíra kí fẹnu kọjọba lé wọn lọ́kàn ní tó kà wá ni pé bẹ́ẹ̀ bá ti rí nǹkan tó kù jẹ́ káàtó kéèyàn máa ṣe kíni kéèyàn máa padà kó ń bẹ̀. Abu Talib ó alimtu anadina Muhammadin ó mo mọ̀ pé ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn tí ànábì Muhammad gbé wáyé walaqad alimtu anadina Muhammadin ó mo mọ̀ pé ẹ̀sìn tí ànábì gbé wáyé min khayri adiyan al-bariyyati dina ó ní kò sí ẹ̀sìn tó dáa tó ní gbogbo ẹ̀sìn títí ń sọ̀kalẹ̀ Abu Talib ló sọ bẹ́ẹ̀ o lawla al-malamatu tí ì bá ti bá àwọn èèyàn bú mi àwọn adarú masabati àbáwọn èèyàn máa sí mi lawajadani sama amidaka mubina ó ní ẹ̀bá rí mi kí mi náà máa tẹ̀lé ànábì nígbà fún ànábì àmọ́ torí èbú wọ́n máa bú mi pé adájọ́ yìí àtàṣẹ́dọ̀dọ̀ fìdí kí láń pè ní àṣejù nínú ẹ̀sìn àṣejù lóòótọ́ èèwọ̀ ni wọ́n máa fọ́dọ̀ fìdí ní Islam èèwọ̀ ni kéèyàn máa ṣe àṣejù nínú ẹ̀sìn ọlọ́wọ́ látàdé ló fìdí nìkan ẹ máa ṣe àṣejù nínú ẹ̀sìn yín ànábì ní hàlẹ́ kalamọ́ta náà tẹ̀ ọ́ọ̀lù ànábì ní gbogbo àwọn aláṣejù nínú ẹ̀sìn ànábì ní wọ́n ti parun ọ̀kan nínú àwọn sàhábà ó kírun ìṣáì lọ́ba fa tó gun rẹpẹtẹ ó ti kọjá àsìkò tó yẹ kó lò nígbà wọn lè fẹjọ sọ anabi anabi ní afatanu ya mu'ad òun fi tinanu wa mu'ad yọ aṣejù ni ẹ níta ń pè láṣejù ni ẹ aṣejù ọ̀dà nínú ẹ̀sìn ṣé wàá rí jàmá mùsùlùmí tó ń pè láṣejù ńlẹ̀ yorùbá wọ́n yàtọ̀ sí tọ́lọ́ ń pè láṣejù gbogbo èèyàn tí máa ń sọ fún àwọn èèyàn yìí pé ẹ máa tẹ̀lé tọ́lọ́hùn wọn là láṣejù ni ẹ mú o ẹ má jẹ aráàmù mọ́ wọn ni ẹ mú dáadáa o ẹ má sóògùn mọ́ àwọn ni ẹ mú dáadáa o ọ gbogbo ẹni tó bá ti nínú gbà àwọn terrorist ni o gbogbo ẹni tí sòkòtò rẹ̀ bá ti balẹ̀ àwọn aláṣojú ni o obìnrin tí jàlùbáàbù rẹ̀ bá balẹ̀ wọn ni jàlùbáàbù eléyìí pọ̀ eléyìí pọ̀ o ah, èwo tún lásán òbúra aṣọ òbúra ní jàlùbáàbù ẹ fi bóra ni kì í ṣe bòrí ìbóra látòkè délẹ̀ nípa ní jàlùbáàbù ọ̀ràn yẹn gbogbo ìyàwó àlùmọ̀ ìrì nínú alẹ́ yìí nà mí jàlá bíbí wọn kódà bí màá kóra ni wà ní àṣejù ti pọ̀jù ṣé gbogbo nǹkan lọ fẹ́ hà ní níta wọn yà ń pè láṣejù nílẹ̀ Yorùbá ni kí ni ń jẹ́ àṣejù gan àṣejù òun ni pé tọ́lọ́ wọn bá ṣe ní haramu kéèyàn máa ṣe ní halali fún rẹ̀ àbí tọ́lọ́ ṣe ní halali kéèyàn ní èèwọ̀ ni bí àwọn tó lè bá ànábì pé àwọn ò ní jẹun mọ́ àwọn ò ní súnmọ́yàwó àwọn mọ́ ní òru àwọn ò ní jẹun lọ́sàn-án mọ́ ànábì ni èmi náà ń jẹun èmi náà ká máa gba àwẹ̀ àní sínú àníjẹsàrì jọ mẹ́ta jọ méje tẹ́ńpẹ́ láti jù wọ́n ní ká máa gba àwẹ̀ ká sì máa sínú ànábì nìkan ọlọ́run ṣe yẹn ní fún ká máa gba àwẹ̀ àti rájàbùdé Ramadan tẹ́ńpẹ́ ní àṣejùnú ni ká máa kírun ọ̀ranyàn ká wá lóbi wákàtí mẹ́ta tẹ́ńpẹ́ láti jùnú ni ká máa pẹ́ ni tí èsì kẹfẹ́rí kẹfẹ́rí ni tí wọ́n pè láti jùnú ni bóyá ó ní ẹsẹ̀ kan náà àwọn ẹsẹ̀ ńláńlá ká wá ní kẹfẹ́rí ni jàmá mùsùlùmí ìtàn pè láti jùnú ni àmì ẹni ọlọ́run bá pè ń kẹfẹ́rí bí ká máa pẹran ká máa pe àwọn ṣéwù ká máa pe àwọn wàlíì ká máa pe àwọn anábì ọlọ́run ká máa pàdìjànú gèfèrè làwọn yìí ń ná àmọ́ ká tó pè wọ́n gèfèrè á kọ́kọ́ lọ lè kú ẹ̀rí bá wọn ná ipe ntọ́lọ́run sọ táwọn anábì sọ sẹ́ẹ̀rì tí wọ́n ní á ah, àwọn ọmọ gbẹ́bẹ́ ni á ah, láti ní àwọn òsìní símọ́ ayé ara pè yàn gèfèrè bọ́bá wa ní sẹ́yìn ah, tẹ́yìn kánú àyè táwọn bàbá tiwa náà kó wà nílẹ̀ yorùbá náà ń bẹ́ ń bì ẹ má gbé ẹ̀sìn èyí tó kù tó mú wa ìlànà sàlàyé fún yẹn jàmá mùsùlùmí níta ń pè ní àṣejù nínú ẹ̀sìn ni àwọn kan tó wà ràn wá lọ́wọ́ tá a fi parí ẹ̀ tí ó ràn wá lọ́wọ́ lè ná ṣẹlẹ̀ islam lè mọ̀tàmà kí àgbọ̀yé lè bá kárí nínú àkọ́kọ́ tó ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yìn lè má mọ̀ yá fà tàtúyúrù wà tọ̀sẹ̀híhù manahiji dirasiya fi madaris islamiyya gbogbo tíra tá à ń lò ní ilé kéwú àwọn ilé kéwú ọlọ́dún mẹ́rin ilé kéwú ọlọ́dún mẹ́jọ ẹlòmíì tó ní diplom àwọn ilé kéwú lẹ́ Yorùbá tó gbajúmọ̀ tá a mà àtàwọn yìí náà tá a mọ̀ ká lọ lè bá wọn pé sílábọ̀sì tí wọ́n ń lò kòríkúlọ̀mù tí wọ́n ń lò àwọn tíra tí wọ́n fi ń kó àwọn ọmọ ń kéwú ó ní ìjàkèsì kí ọmọ tó lọ́dún mẹ́jọ tí ń lọ lè pa ọ̀gà tí ń lọ lè lé eré ẹ mọ́ káàkiri táwọn yẹn wá bá tó ní kí wọ́n máa lọ lè gbé ìpèsè sí eréta mẹ́ta ó yẹ ká wo pé kí wọ́n fi kéwú tí wọ́n fi jáde tí ìjáde nì àwọn ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún kọ̀ lápá láwùjọ wọ́n ba eré àwọn èèyàn jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ gbogbo wọn o ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ tún sílábọ̀sì yẹn ṣe ìmí sílábọ̀sì tí akálà àlẹ́ ìdárò wọ̀ṣẹ́ rìbá láti 1960 ni wọ́n ti ń lò wọ́n sì ń lò dìsẹ̀ ibi wọ́n ti ń ṣe yín láyé ẹ̀ mọ̀ yí sílábọ̀sì padà kọ́lá lá kọ́lá rẹ̀ sùn lò ní yí padà àwọn míì tí ò sẹ́yìn bẹ́ẹ̀ náà wọ́n ti ra yín ẹ̀ fi sí ẹ lò lè lárúbáwá ẹ lọ mọ́kà ẹ lọ mọ̀dínà ẹ fún wa láwọn sílábọ̀sì yín tọ́ba ń tà nábì sọ tọ́ba mu ẹ fún wa ká máa lò ó kí ẹ ṣe gbogbo ilẹ̀ lárúbáwá o irú káyọ̀ lápẹ́jú méjì lóyìn bá débẹ̀ ń sìn àbá àsúná mẹ́mbẹ́ àwọn àfọ̀nsúfì àwọn àfọ̀lógún àwọn àfọ̀ àtọ́jẹ́ pé wọn ò sí lójú ọ̀nà ọlọ́wọ́n pọ̀ ńbẹ bọ́ọ̀bù adatẹ́ra káírò kọ́kọ́ béèrè pé àfà tó ṣe ìṣe ìmọ̀rí ẹ̀yìn àfà kí làkídà rẹ̀ kí nígbàgbọ́ rẹ̀ kọ́mọ́ adatẹ́ra àwọn aláwo wọ́n pọ̀ ńbẹ tí wọ́n pe ẹnìkan ọgbà sani. nídìí bẹ́ẹ̀ jàmá mùsùlùmí àkọ́kọ́ nù àṣàtúnṣe táwọn àfọ̀ bá ṣàtúnṣe àwọn ọmọ yìí ọ̀gbọ́n kankan yẹn ní kò sí rárá kò sí tàwíìdì rárá àkọ́kọ́ ni wọ́n mú tàwíìdì ma a sì tún gbogbo àwọn sílábọ̀sì míì ṣe ẹlẹ́ẹ̀kejì dáàmú hukumati limadarisi alárọ̀bíyà ìjọba ìlú kọ̀ọ̀kan gbogbo àwọn gọ́fìnà gọ́fìnà ẹ gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ lè kéwù àwọn àfáà tí wọ́n ń jáde lè kéwù wọ́n tún àwùjọ ṣe ni tí wọ́n bá dáa ẹ wá gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ wọn látara kẹ́ ẹ máa ṣàánú wọn kẹ́ ẹ máa fún wọn lówó kẹ́ ẹ máa yàwó kan sọ́tọ̀ fáwọn tí wọ́n dá lè kéwù lẹ̀ ẹ máa da iṣẹ́ lẹ̀ fún wọn iṣẹ́ báyìí lẹ́ẹ̀ máa ṣe ẹ máa kọ́ wọn níwèé tí wọ́n bá jáde wọ́n máa wúlò ní gbogbo àwọn public schools primary school secondary school wọn lè wúlò ńbẹ káàbọ̀ wá jáde kó ní òun mọ tó wọn ṣe máa lẹ́yìn ọdún mẹ́jọ kó wá lọ lè ra pẹ́ kó wá dáná sí kó wá ju adé àyè tí mí kọ́nà tọ̀ ṣiṣẹ́ tà nẹ́bí gbé kalẹ̀ nu ẹ̀yin ìjọba ẹ̀ dá sí bẹ́ẹ̀ sẹ́yìn ìyàwó sọ̀tọ̀ fáwọn arọ tẹ̀yìn ìyàwó sọ̀tọ̀ fáwọn atẹ́ ẹ̀kún gáréèjì tẹ̀yìn ìyàwó sọ̀tọ̀ fún gbogbo àwọn ọmọ àwọn ọmọ tí wọ́n ní káàkiri pé dámọ́dà lúrú mọ́ ẹgbẹ̀rún ìyàwó sọ̀tọ̀ fáwọn tí wọ́n nílé kéwú náà ọmọ kan ní English ń bẹ̀ wọ́n máa kọ́ wọn láwọn sí ọwọ́ tán bá jáde wọn ò ní sẹ́ àwọn sàábà ní sẹ́ àìsísẹ́ lọ́sọ̀wọ́ àfáà tó ń jálàbí pèsèntàn pé ń jálàbí irọ́ ní débẹ̀ irọ́ àtòògùn àtòòsà tí wọ́n pè ń jálàbí nù bàbá yanjú yìí ni àwùjọ lè da àgbọ́yẹ̀sùn lè sí gbọ́wọ́ àjọba mo pè wá kára àwa lọ ọmọ ìlú ìlà wọn náà ọmọ ìlú ìlà wọn náà wọ́n ní ẹ̀tọ́ ká máa ṣe conference gbogbo mùdírù mùdírù mùdírù lè kókó kan ìmáàmù ìmáàmù ìmáàmù lè kókó kan kíjọba pàṣẹ nítorí bí ọ̀rọ̀ dé sìn wàhálà tá ń dálẹ̀ ń lù sìn aṣọ ẹ̀gbọ́n aṣọ dọ̀tà àbúrò bàbá aṣọ dọ̀tà ọmọ ẹ àfàtẹ̀mí sọ báyìí ẹ kí ni àfàtẹ̀ wí tá àfà kan bá ti dúró lérí ọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ yìí bó ṣe rí nìyí má dá ń bi mọ́sálásì rẹ má sì dá sọ lọ́dọ̀ àwọn jàmáà rẹ má dá sọ lọ́dọ̀ àwọn ọmọlékéwù rẹ pàdé gbogbo àwọn àfà conference bẹ̀ẹ̀bá wá débẹ̀ kótìrà dání káwọn náà kótìrà lọ́wọ́ ẹ wá pe gbogbo ayé ẹgbẹ́ live lórí tẹlifíṣàn ibẹ̀ láti mọ̀ èyí tí ń jó dodo ọ̀rọ̀ ibẹ̀ náà làwọn yóò ti mọ̀ pé ah àfa yìí ọ̀lẹ́rì àfa yìí lẹ́rì kódà ó lè jẹ́ pé ẹni tá a rò pé ọ̀lẹ́rì tó bá ṣàlàyé fún wa dáadáa tán tó yé wa lápẹ́ ah arúgbóṣekúṣe mi sọ o òun tó ní sọ o àmọ́ mú ẹ̀rí wa ní àlùkùránì àti súnà kò tó sọ tó bá sọ ní ẹ̀sìn jàmá mùsùlùmí eléyìí ọ̀ràn yẹn ni tá a bá fẹ́ rí ojútùú ẹ̀sìn nílẹ̀ Yorùbá conference conference ṣe pàtàkì kápẹ́ gbogbo àfa tá àfa kan òsì gbọdọ̀ sọ́pọ̀ ọ̀ráyè ọ̀ráyè bo ọ̀ráyè lọ ń dàlúrú ọ̀ráyè ìlú ní ti tẹ̀lé tó máa gbọ́ ìmáàmù mọ́sálásí mẹ́sìn alásàlátù àmírù ẹgbẹ́ àjọ pàdé ńbẹ ni o àwa yẹn nàná ọ̀rọ̀ tí ń bá ń dá awuyewuye lẹ̀ láàrin ìlú ká má dá fìtínà alẹ́ ká má bẹ̀sìn jẹ́ ọ̀kan náà lẹ̀sìn kàábọ̀ ọ̀kan ni kùránà ọ̀kan ni ọlọ́wọ́bọ̀ ọ̀kan ni ẹ̀sán wọn náà ọ̀kan ni tí wọ́n ti yàtọ̀ ẹnìkan ti rọ́ǹgì ni èyí tó tó kun ní aláwùdá tó ilà tààlẹ́ mi fi masajid yawmiya aw usbu'iyya ká dá ìdánilẹ́kọ̀ọ́ padà sí àwọn mọ́sálásí ọlọ́run gbà ti tó ọlọ́run gbà ọlọ́run gbà láàárọ̀ láàárọ̀ àdìsẹ́ ẹ̀yọ̀ kan kí ìmáàmù kọ̀ọ̀kan máa ka lẹ́yìn irun kọ̀ọ̀kan lásùbà lásùbà ní ojoojúmọ́ lásùbà lásùbà ní ojoojúmọ́ àdìsí kan ìgbà tó fi kàyí pọ̀ ọdún ẹ̀mẹ́yà àdìsí ló ti wà lérí àwọn mùsùlùmí mùsùlùmí ọ̀dà kankan máa nú ẹ̀sìn lẹ́yìn kí n ní sọ̀rọ̀ kí n lè bá a fa kó sì kan tó lè kà ìbá ka kùránì ìbá kọfọ̀ ìbá kàlìjànú kí sọ̀rọ̀ mi ọ lọ ní tí mùsùlùmí gbọ́ yé nínú ẹ̀sìn yẹn ọlọ́run gbà nìkan làwọn mùsùlùmí gbọ́ inú òfin wúlò mú àwọn dókè àwọn mùsùlùmí náà ṣe wà ń bẹ àwọn mùsùlùmí náà ṣe wà ń bẹ ní mọ́sálásí wọn ṣé wọ́n fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ èyí tó bá jẹ́ tó tọ̀sọ̀ọ̀sẹ̀ òun náà máa wáyé àárọ̀ sátọ̀dẹ̀ àárọ̀ sunday thirty thirty minutes ẹ máa fi yanjú ọ̀rọ̀ fíkìw ọ̀rọ̀ tàwíìdì ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìwà tẹ̀kídìmù jamaati alimusaadati alimadiya eduati gbogbo àwọn jama masalasi ẹ máa ran àwọn afa lọ́wọ́ ẹ máa rántí àwọn afa nusalari yín àwọn ń ṣiṣẹ́ wọn ń ka tíra kẹ́lẹ́ bá lágbóyè sí kẹ́lẹ́ bá wà jẹ́nà ó jòkólẹ̀ tíra da jòkólẹ̀ kò lè lọ bíṣẹ́ àbẹ́lòmíì yìí ń ṣiṣẹ́ lóòótọ́ àmọ́ iṣẹ́ tí ń ṣe yìí iṣẹ́ yìí ò tó nǹkan tíra ló gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àsìkò yóò jòkó yóò ká ilé àtàlásàdì fún yín ẹ̀yin wà ń bíṣẹ́ ẹ dẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹ̀yin jẹ̀mọ́ ẹ láti mọ̀ pé ẹ bá gbọ́ owó oṣù ẹ láti fún nìkan kan bẹ̀ kẹ́ bùn yọmọ jẹ́ sàárà fún yóò jẹ́ pé yín náà ń gbẹ́sìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà ń ṣiṣẹ́ lọ́nà fi ní ìdánudí àdé sọ̀dá ti mi yóò mi jùmọ̀ fàṣàwọ̀ ìlàdé kìrìlà ẹ̀yin sàhábà tó wà lójó jimọ̀ ẹ fi títà ríra alẹ́ àfa máa ń ta nǹkan ni àfa máa ń ṣe bísínẹ́sì ni kò sí lóníkà àfọ mọ́sòwò abẹ́lẹ́ òun pẹ̀lú agbára àtànú ẹ̀ ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọ sàjà sí rere èyí tá a wí yìí abẹ́lẹ́ òun pẹ̀lú ọjọ́ yẹ yín tọ́ba yẹ